ṣe àfọ̀mọ́ nígbà tí a bá ń gun òkè àti nígbà tí a bá ń sọ̀kalẹ̀. àbúrò rẹ̀ ọ̀rọ̀ díẹ̀ láàrin ròyìn pé ọkùnrin kan sọ pé òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ lọ sí ìrìn àjò gbà mí ní ìyànjú ó sọ pé ìpayà ọlọ́run jọ̀wọ́ rẹ àti pé kí o máa ṣe Allahu Akbar ní gbogbo ìgbà tí o bá gun òkè tí o bá gun òkè nígbàtí ó tí ó pẹ̀yìn dà tán nígbàtí ó pẹ̀yìn dà tán ó sọ pé ọlọ́run bá mi sún ọ̀nà kí bá mi sún ọ̀nà kí fún kí o sì ṣe ìrìn àjò rẹ̀ ní ìrọ̀rùn ẹ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ṣíṣe àfọ̀mọ́ nígbà tí a bá ń gun òkè àti nígbà tí a bá ń sọ̀kalẹ̀ àbúrò rẹ̀ àròdí ọlá ròyìn pé ọkùnrin kan sọ pé òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ lọ sí ìrìn àjò gbà mí níyànjú ó sọ pé ìpayà ọlọ́run dọwọ́ rẹ àti pé kí o máa ṣe Allahu Akbar ní gbogbo òkè tí o bá gùn nígbà tí ó pẹ̀yìn ìgbà tán ó sọ pé ọlọ́run ò bá mi sún ọ̀nà kíkún tí o lè ṣe ìrìn àjò rẹ̀ ní ìrọ̀rùn síbí gbogbo ìgbà wa náà. alhamdulillahi rabbil alamin. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وعلى صحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adúpẹ́ fún ọlọ́run ẹlẹ́dàá wa ọba tí ọlọ́run kó má ṣe wá ní kéfèrè lálẹ́ báàbù takbiri musafir ìdásọ́ada sanaya wàṣíbùhà nínú riyadu solihin báàbù 170 tí a mọ̀ sí àádọ́sán tí àkórí rẹ̀ ń jẹ́ takbiri musafir ìdásọ́ada sanaya wàṣíbùhà kí arìnrìn àjò kó máa ṣe Allahu Akbar nígbàtí ó bá ń gun òkè àdísì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ o ní àdísì àfáwà Jábìr radiyallahu anhu àfáwà Jábìr kọlọ̀mbá ni yọnu sí ó ní kunna idha sa'adna kabbarna wa nazalna sabbahna rawahu bukhari afáwà jábí rọ̀dí aláàánì ọlọ́mbà ni yọ́nú sí sàábà ànábì ó ní awa o a ẹni tó ṣe pé ìdásọ̀ àjìnà ta ń gun òkè nínú ìrìn àjò kàbárùnà a sọ wípé Allahu akbar gbólóhùn Allahu akbar na ta a sọ wípé ó ní sàbáhìnà a sọ pé subhanallah subhanallah olásọ eléyìí ni hadithi ètí imam bukhari gbà wá láti ọ̀dọ̀ jabir kọlọ̀nkọba ni yọnu sí afáwa ibn umar radiyallahu ta'ala anihuma ọmọ umar tí orúkọ rẹ̀ ń jẹ́ abdullah kọ́lọ̀n bá ní yọ́nú sí bàbá àtọ́mà òun náà sọ wípé káànà nàbí yíò sallallahu alaihi wa sallam wà jù yóò ṣùrú ìdà aláwọ̀ sànáyà kábàrù wà ìdà habatu sabbahu rọwà Abu Dawud bí òun àtàwọn ọmọ ogun rẹ̀ nígbàtí wọ́n bá gun orí òkè kan tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá gun orí òkè kan gbólóhùn Allahu Akbar ni wọ́n máa ń ṣe tí wọ́n bá sì tún ti ń sọ̀kalẹ̀ látorí òkè gbólóhùn tí wọ́n máa ń sọ ni subhanallah Abu Dawud ló gbà wá ọlọ́run kó bá yọ́nú sí ah, látọ̀dọ̀ Abdullahi ibn Umar náà ó tún sọ àwọn ọ̀rọ̀ míì وني كان النبي صلى الله عليه وآله وسلم إذا قفل من الحج أو العمر كلما أوفى على ثنية أو فدفد كبر ثلاثا وقال ثم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك ولا الحمد وهو على كل شيء قدير eléyìí nígbà hajj èyí tí wọ́n kà láàárọ̀ ìgbàngàn وعن أبي هريرة رضي الله تعالى عنه أبي يقول تعالى رجي أبو هريرة اللهم باني أن رجلان قال أن رجلا قال ọkùnrin kan wá bá ànábí sallallahu alaihi wasallam jọ kan wá sọ pé ya Rasulullah rẹ̀ òjíṣẹ́ ọlọ́run inni uridu an usafira fausini ìní fẹ́ ṣe ìrìnàjò kan uridu an usafira mo fẹ́ ṣe ìrìn àjò fàòsí ní gbà mí níyànjú tàfínlẹ̀ tún sí àsọtẹ́lẹ̀ kan fún mi àsọtẹ́lẹ̀ ilé kìí ṣe pé kó ríran sí òun yẹn pé kó gbà òun níyànjú kó fún ní ọ̀rọ̀ kan tó jẹ́ pé yóò ṣe òun láǹfààní fún pàtàkì tó ń lè dì mọ́ paul òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé alayka bi taqwa Allah ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ rẹ lórí ìrìn bẹ̀rù ọlọ́ndọwọ́ rẹ lórí ìrìn àjò rẹ má lọ sí 419 àgbébìnrin bá rìnrìn àjò ń gbà míì ó ṣeé ṣe kéèyàn dé lúmí tí ò yé wọn àwọn nǹkan mí ò yé wọn èèyàn kàn sí gbájú ẹ̀ ni mo ti gbọ́ bí ẹnìkan sọ pé mọ́tò àwọn kò sí epo ń bẹ̀ ńgbà táwọn dé ẹ̀wọ̀n lọ́nà ilẹ̀ haúsá ń gbà yẹn fífún títí àwọn ilé epo pọ̀ báyìí inú kẹ́ẹ̀kì ni báwọn ṣe débẹ̀ wọn àti dráìbà báyìí àwọn kan sọ fún máa rúbá yẹn pé kó rọ kẹ́ẹ̀kì sí kìíní bó ṣe rọ́ sí báyìí jẹ́ríkà tó báwọn rọ́ sí rọ́ sí olóhùn ti fún dráìbà lójú dráìbà ti wà ní kìíní ẹ̀yà agbẹ́nìkan ogbó ni ọwọ́ tó gbé lẹ́bàá ṣọ́n àwọn kan tẹ́lẹ̀ lọ ní báwọn olùgbọ́ ẹ̀ẹ́wọ̀ wọ̀ mo ní mo lọ́lọ́run mọ̀ ń wò lé orí kí n fi tọ́lọ́run lẹ́nà ó sọ fún mi dàrẹ́tì ní òkè pé èyí pé ẹnìkan ló wá pàtàkì fún mi báyìí omi ló ń sọ fún ó ní àfáà ìfitọ́ lọ́nlẹ̀ ìfitọ́ lọ́nlẹ̀ hmm? so lànà bí fi wá ń gba ènìyàn níyànjú pé àlẹ́kà bí sáfù àlá ayé fi sáfàrí ó dọwọ́ rẹ̀ bẹ̀rù ọlọ́run lórí ìrìn àjò ẹlòmíì nínú ọkọ̀ bóyá ń lọ èkó ó ń bọ̀ látèkó lọ sí kánò àbí láti Kánò lọ Èkó àbí Maiduguri àbí Port Harcourt gbogbo ibi tí wọ́n rìn tí wọ́n bá fi ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n fẹ́ ra búrẹ́dì wọ́n fẹ́ ra ilé wọ́n fẹ́ ra tọ̀hún ó tàn kò ní ra ọjà tó dìgbà tó bá rí pé wọ́n ti rajà tán ọkọ̀ sí ń lọ ní ó kàn rámú 8 bínú bẹ́ẹ̀dì yóò kàn mú bẹ́ẹ̀dì mọ́tò ó kàn lọ ni kò ní sanwó àwọn kan wà tẹ́mọ́ ń ṣe bẹ́yẹn lórí ìrìn àjò lọ́dọ̀ wá ní tọ́bá ti ọjà yẹn wọ́n á gbà lọ́wọ́ lórí ọjà àwọn ò ní sanwó kankan tàbí kó sọ 100 naira fún nígbà tó mú nǹkan bí 500 naira búrẹ́dì lọ́ngì ńlá dáadáa yẹn tí wọ́n tà ní 600 naira yóò kàn ju 100 naira lẹ̀ fún ni ó lọ nìyẹn àwọn kan máa ń ṣe bẹ́yìn àtoríṣiríṣi àwọn ìwà tí ò dáa táwọn èèyàn máa ń hù ní orí ìrìn àjò àwọn tírélà driver àwọn tí wọ́n wọ́n bá ti ń lọ wọ́n bá ti ní páàkì báyìí ilé aṣẹ́wó ni wọ́n lọ sùn sí ó ti ní álọ́ọ̀kì ìtìlájẹ́ ó ti wà ń bẹ́ sọ́dọ̀ rẹ̀ bó bá ti ń bọ̀ báyìí ó lè lójọ́ mẹ́ta ń bẹ̀ lẹ́yìn yẹn yóò ṣe gbéra yóò máa lọ àwọn tí wọ́n wá tírélà àwọn èèyàn tó máa ń ṣe bẹ́yìn dáadáa ó yàtọ̀ sẹ́ni tó fẹ́ yàwó sílùú mi òyìn ẹ̀kọ́ àwọn dírẹ́fà tó máa ń rìnrìn àjò tó jìn wọ́n máa ń láwọn ìyàwó láwọn ojú ọ̀nà ẹlòmíì odidi ọ̀sẹ̀ kan ẹ̀ nírí ìyàwó ẹ̀ tó wà ní káfàǹṣà ọ̀dọ̀ ẹ̀ ló wà ìgbà tó tún lọ ní Port Harcourt ní umu ẹ ní pàtánì oníyàwó kan bẹ́ẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn ṣùgbọ́n àwọn ilé ìtàn sọ kìí ṣe ìyàwó gbólẹ̀ pé yóò sọ fẹ́ já ah, ọ̀dọ̀ ìyàwó nǹkan lòun wà bàtà ní ọjọ́ mẹ́ta ló ń bẹ ọmọ ẹ̀ tó ti sẹ́ndì owó láì ṣàǹsọ àwọn tí bá ra ẹran ìgbẹ́ sílẹ̀ ìyẹn ò bá mu so lórí ìrìn àjò ìyẹn máa bẹ̀rù ọlọ́run ìyẹn pé yóò máa fa àwọn òfin ọlọ́run ọba ìgbà ọkùnrin yẹn ṣe rí kò lọ́dọ̀ ànábì tó pẹ̀yìn tó lọ hmm? bá mọ̀ wà láàárọ̀ jù kọ́l ànábì ní allahumma ọ̀nà rẹ̀ ibi lọ tó ní ká kò fún yẹn ní ká ọ̀nà yẹn gbogbo tó lè jẹ́ ìnira ní ojú ọ̀nà rẹ̀ yìí ọlọ́run bá ní sọ́dí rọrùn fún bá ní sọ́dí rọrùn fún rọwá òtìrìmìdì wákọ́lá hadisun hassan imam tìrìmìdì ló gbà wá ọ̀rọ̀ bá náà sọ pẹ́yìn ìdàtúnlẹ́ ní pẹ́yìn ìdáyìn ó wà nínú àdúrà àjò kọ́ wa ti wọn ò tẹ́ ní tí ìsọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ẹyà jẹ́ kágbàdúrà lórúkọ kìíní kan ẹ̀yìn bàbá à ń lọ mọ́jẹ̀ kí lẹ́fà fọ́nà ṣe gbó mọ́jẹ̀ kó fi gbó sọ́nà ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn bí wọ́n máa ń sọ ní ẹlòmíràn ni àwa Muslim náà yẹ ká máa ṣe the Christians are not our teachers the people of the book are not what our teachers àwọn Christian kọ́ lolùkọ́ wa àṣìṣe ńlá làbá àwọn Mùsùlùmí máa tí wọ́n bá ti ń ṣe kìíní kan ló yẹ káwa náà máa ń ṣe táwọn ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àbọ́lọ́run àtànábì ànábì sọ fún wa tí gbogbo tàbá fẹ́ rìnrìn àjò kó ń kálukú ṣàdúà Allahu akbar Allahu akbar subhana alladhi sakhkhara lana hada wa ma kunna lahu muqrinin wa inna ومن العمل من ترضى اللهم هون علينا سفرنا هذا واشف عنا بعده اللهم إنا نعوذ بك من وساء السفر وكعبة المنظر وسوء المنقلب اللهم إننا نسألك في سفرنا هذا البر وتوفيق Olúwa wa iná nas'aluka fi sáfàrí na àdá a ń tọrọ dọ́dọ̀ rẹ nínú داريري àjò أتبروا albirọ̀ wà mínàlá àmàlì mọ̀ tàbùdọ̀ àti iṣẹ́ tàbà mọ̀ ṣe lójú ọ̀nà ẹjẹ́ kó jẹ́ ìsí yọnú sí allahumma hawwin alayna safarana ààbà ọlọ́run ṣe wa ní fún wa wàtí anna búrúdà jíjìnà rẹ̀ bá wa kápò ìgbà ah! ní ọmọ yá yẹ̀ lẹ́nu ya yà one hour 45 ọlọ́run ló ká ọ̀nà yẹn kù tó ajá pé mùsùlùmí ò ní ìdí kó lọ ṣùgbọ́n kánàkù ẹ̀dẹ́ láyé ìgbà kan wọ́n ń pè kí nìkan ní kánàkù táwọn àgbàlagbà fi mọ̀ ń rìn láìgbà fi mọ̀ ń rìn àwọn fúlàní ń tì mí lọ́wọ́ mẹ́bì sí o wọ́n ní ṣùgbọ́n èyàn ò rìn padà lóru àwọn tí wọ́n mọ̀ nípa ogun yẹn pé èyàn ò rìn padà lóru rẹ̀ àjẹ́ lónìí yóò mú ọrìn padà hmm? ṣùgbọ́n wàtí àna bóòdà náàbì ti ṣàlàyé ọlọ́run bá wa ká ìrìn àjò ikò onígbà tàbá lọ ń ṣe kánàkù àṣẹ́súnà ni òye wa lábí ṣógun kánàkù اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكعبة المنظر وسوء المنقلع ẹwọ àwọn àdúrà ìṣẹ́rí padà àtàbú ìṣẹ́rípadà burúkú tí ó jásá burú fún wa ọlọ́run àtàsàdì ọmọbẹ̀ mọ́jẹ̀ kí bá ṣe ń lọ rìn àjò náà bá bá padà mọ́jẹ̀ ó di aburú fún wa rìn àjò lẹ́lòmí ti kàgbákò wálé tó travel náà nígbà tó travel bó ṣe dé ló ń pọ ẹ̀jẹ̀ wọ́n ní wọ́n mọ́ tó jẹ lọ́hun wọ́n mọ̀ ní wọ́n tá lọ́fà lọ́hun nì wọ́n ló wọ́n ní wọ́n wọ́n nǹkan sí lára ẹ̀kọ́ oríṣiríṣi nǹkan níbẹ̀ nílùú oǹkálukú tààmì mọ̀ wọ́n lè máa ṣòro wọ́n ni a ń tàkọ́ ibùfì sábà wàlẹ̀kọ̀lífà tó fi mẹ́lọ̀tà ìrẹ́ ni alábàárín wa níbi ìrìn àjò ìwọ tún ni àrólé wa nílé níbi dúkìá wa àti tani àti àwọn aláàlé wa yẹn bá tún fi dúkìá wa tàà fi sílẹ̀ sílẹ̀ àfi ṣọ́ àwọn aráalé wa náà tún fi wọ́n ṣọ́ ìrẹ́ ọlọ́run ìyẹn ìdí mùsùlùmí máa kọ́ ní ẹ̀dẹ́dẹ́ ẹgbàdílà orí ọlọ́run àlá àti wá ń lọ ìrìn aláì ṣàánú wa mẹ́jẹ̀ẹ́dẹ́ pọ̀ ṣe gbó bá ìnù they are not our teachers gbogbo ọgbẹ́ bá fi ń ṣe àwọn èèyàn ṣàfẹ́ ká mọ́ bá wọn ṣe doesn't concern us gbóhùn wọn kan máa sọ gbóhùn wọn kan máa sọ èyí tẹ́sìn wá ní ká ṣe ni òun la máa ṣe níparí nítorí uh, àsìkò Abu Musa al-Ash'ari òun ní kúnnà máa nàbí yìí sallallahu alaihi wasallam fi sáfàrí fàkúnnà ìdá ashrafna ala wádìí halalna wa kabbarna وارتفعت أصواتنا فقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس اربعوا اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم wàlá gọ́ ìbàn iná u máàkùn iná u sàmí ǹkọ̀rí àwọn ẹ̀kọ́ tún pọ̀ bí ilé máa sọ́pẹ̀ mi ní kàyìn torí àsìkò so torí náà tàbá ti ń travel tọ́kọ̀ wá bá ti ń gún òkè táwa ní mọ́tò tọ́kọ̀ gún òkè tàbí mọ́tọ́sáìkù lágùn lágùn tàbá ń sọ̀kalẹ̀ ń kọ́ tàndà fíríkì lámọ́ sọ subhanallah subhanallah eléyìí ló fi rinlẹ̀ àwọn tí wọ́n sọ pé àwọn alìsúnà iṣẹ́ àká èyí tí ìrántí ọlọ́run ẹ̀rẹ̀ lómi tó mọ́ kó tẹ́sùbá dání kiri a máa ó ti ń di wọ́n pè kí ní habitual practice habitual practice ó ti di àádá ó ti di ṣe sí ẹ̀ kìí ṣe pó ń sọ nǹkankan ṣùgbọ́n kó sáà mú lọ́wọ́ kó máa fa ẹ́kàrí tí ó sàmọ̀ ṣe ká kí ní yóò sàmọ̀ dúnkò sọ nǹkankan ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀rí tó wájú kù báyìí ọ̀nà mọ́ síríọ̀sù tẹbádẹ̀rẹ́ lómi tẹ̀sùmá tó lóhun fàyẹ ẹ́kàrí tí ó mọ̀ fọwọ́ wọ báyìí níbi ẹjọ́kù sí tó lóhun sàkà wọ́nrọ́rọ́ nígbà tẹ́yàn fọwọ́ wọ nǹkan bí ọgbọ̀n lẹ́ẹ̀kan ló sọ ṣètò ánà ni ó wúrúrú ẹ̀ tí ìrírí ọwọ́ báyìí ló kàgbọ́ wúrúrú wọ́rọ̀lọ́nà wọ́rọ̀lọ́ ń bí tẹ́ jókòó sí yóò máa dún àwọn mìí fún máa ń ṣe níjọ jímọ̀ ẹgbà àwọn èèyàn ìrun ọlọ́run nìkan ló lè gbáwó torí bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ mọ̀nàṣà asọ̀ ẹnikẹ́ni tó bá ń fòkúta ṣeré nínú mọ́ṣáláṣí torí mọ́ṣáláṣí ànábì kò sí rọ́ọ̀dù ń bẹ̀ tó rẹ̀ sí páì àwọn òkúta ara wẹ̀rẹ́ wà ń bẹ̀ fàkọ̀dìlágọ̀ ẹni tó bá mú àwọn òkúta yẹn tó fi ń kanra wọn tó wá ń dún ànábì ló ti pariwo ẹ̀rọ àwọn tẹ̀sùbáwọn náà tí ó mọ̀ sí kàà níjọ jímọ̀ tó ń pariwo tí a bá sì ti pariwo mọ́ṣáláṣí níjọ jímọ̀ tí wọ́n mú ṣe útúbà lọ́wọ́ gbígba jímọ̀ níní jímọ̀ tó wá kí yẹn dọwọ́ ọlọ́run ọlọ́run so afẹ́ jáde nílé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah lẹ́ẹ̀kọ́ rìn àjò tí wọ́n ti kàkọjá mi ò sí bí jọ kí wọ́n kà yẹn àdẹ́bìnrin tẹ bá sọ̀ síbì kan yẹn pé ẹ̀ lọ ẹwà ń sin níbì bismillah alladhi kẹsọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa kẹsọ gbólóhùn yẹn a'udhu bi kalimatillahi tammati mo wá ìṣọ́ pẹ̀lú gbólóhùn

akékeré wà mẹ́ta ní ìmọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbólóhùn lèyàn ó ṣe tí ẹ̀bá ti ṣe báyìí ààbò ọlọ́run ó sì bòyì kò ní ìdíká lọ mọ́ ṣe oògùn àtẹ̀pá àwọn kan mọ́ ṣe tí ẹ̀bá ti ń lọ nú gbó àwọn fúlàní àtàwọn mìíràn tí àgbẹ̀ mí wọ́n bá ti amúrú wọn ọlọ́run mọ̀ dáàbẹ̀ àbò rẹ̀ bù wá níbẹ̀ nǹkan tó fi ẹ̀ká ní ẹ̀kọ́ ká nímọ̀ nípa súnmọ̀ nìyẹn ọlọ́run ṣàánú wa allahumma inna nas'aluka al-huda wa tuqa wa al وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله